الصالحين فلما آتاهم من فضله بخلوا به وتولوا وهم معرضون من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلهمنا السؤال وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري واهل العقودة من لساني يفقه قولي سيد الله علينا وعين الله ناظرة إلينا بهول الله لا يقدر علينا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 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله أكبر ومنهم من عاد الله لئن آتانا من فضله لنصدقن ولنكونن من الصالحين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومنهم من عاد الله لئن آتانا أرسلنا من قبله لنصدقن ولنكونن من الصالحين ولما آتاهم من فضله بخلوا به كذلك يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمة الكفر وكفروا بلا إسلامي إن الأمام إنا كاني أمي أمري عبد الله lóhùnmórí yìí lórí jẹ́ olórí ẹtẹ oríṣi jẹ ipò ọmọye kìzẹ̀yẹ̀zẹ̀ ọkàn ló kimunafiki ọrịa bẹẹ kí sọ na ọrọ lakúrú na yà na bàyìí muhammad sallallahu alayhi wa sallam ọrẹ ká bẹẹ ẹtù rasulillah ọnà àpínlẹ yẹ mẹyẹ ẹwọn tó wọlé ọmọ na ọkẹlẹ yà ọnà òtún na ẹwọn tó wọlé na na muhammad sallallahu dɔkɔ ɛtɛ dɔsɔva zɔ ɔtɛ yi vɔ ome hɛhɛ dɔkɔ yi isota ɔwɔ ɔsɔ bɛ ankɔmɛ ya do omori ya o do do venu kizɛ zɔvi pɔtɔntomori munafiki ni ale bi yɛ nimɛ omori wa yi wa mɛta ni o yɛ nimɛ ẹni ó múlí ra kíkà ẹ̀ mọ̀n ká yìí wọ́n hún man ahada lọ́ lẹ́yìn àtàna mi fọ́bìlì lọ́nà sọ́dà kọ́nà ọ̀dàkùnrin àbílà sọ̀rọ̀ yìí. wọ́n hún man ahada lọ́ ọmọdé ká nyé ni múnásì jẹ́ náà anamọ kàtìtẹ́ yọ mọ́rí anamọ kàtẹ́ yọ mọ́rí yọ kàtìtẹ́ má lè kẹ́.

ولنكونن من الصالحين pàtàkì táwa bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ iná ní àká iná ní bìẹ̀tẹ̀rẹ̀ ẹni bá lọ́tọ̀ ntòmìrì. ayọ̀ mọ́mọ́ riwayat ọ̀dẹ́ màá kì riwayat ìdíkìrì ní ìsìkẹ́ ní ẹ̀kọ́ ọmọ hàn ke wo onye n'ubi ke wo wo ire ne ya ili enuba na ve no ve ni tafsir le al imam al qurtubi tontika ama re na nyaho ima de le mire ijo isira ina inuba no ove in tafsir al qurtubi dove ini tafsir almaradi onime ibi anu stop them on dɔbɛ ini tafsir. ini tafsir fi dina ni qur'an sani kutu kɔnɔ rahmatulahi ali abɛn ni ɛmɛ sɔɔ bɛ nfɔmɔ amɛ kaa mu no tɛ irine ndurama bɛ tɛ bɛ. abdulhamid kish rahmatulahi alayhi ọmọ sèré hẹ ẹni kọ̀ọ̀nyára ama ahe sáábà ama yẹsẹ haapẹ ọmọ bí pèé wọn yóò tó mọ̀sánmọ́ mọ̀sánmọ́ kọ́ńtò mọ́ ní ọmọdé yìí yẹ ọkọ́ńtò mọ́ ní ọ̀ka yẹ ọmọdé yìí kọ́mẹ́wọ́rọ̀ yẹ ọmọdé yẹ don to muri ka yana ka qalilun yakfik khayrun min kathirin yutghik che ono muri ho meyo ama ro ha one aye kono guyu huni ama wo ama ba me ka me ne me do ajine he won wota bisalaba ama wo hafi lọ́kẹ̀rẹ́ ń tó mọ̀rí ẹ̀wà tètè ó mọ̀rí ló mọ̀rí ló kiri yẹn tẹ̀ ń dọ́mẹ̀ wọ́rọ̀ yọ̀ nù ebi ẹtẹ náà ni wàá sẹ ẹmẹ náà dọ́ọ̀ náà mẹsàdá káyẹ náà dọ́ọ̀ náà nyinsá káyẹ náà dọ́ọ̀ náà rahulẹ̀ ńlá nìyẹn náà dọ́ntọ́ mọ̀sálẹ́sálám dọ́kẹ̀ ó mọ̀rí orúkọ orúkọ sàlámà máa ogun lè ṣe òun tó omori yẹyi náà wà mẹ́ ẹ̀ sálábà ọ̀tún tó wọ́n yìí ọ̀rùn sálábà máa nà àsọ́dọ́ka agbèlè sálábà tàbí máa ṣe ṣe ṣe omori yẹyi sinmi wọ́rọ̀ yìí sálábà ọ̀rùn mi tó omori rẹ̀ kú wẹ̀ sí yọ ló ń tó omori yẹ kú káyọ̀ káyẹ̀. أما ترضى أن تكون مثل نبي الله مثل نبي الله أنكو تشينايو كوايا أنكو نبي مرينايا لو شئت أن تسير مي الجبال ذهبا لصارت onosika ye onotomuli onosiki ataba obali gooli dɔɔ dɔmezi izɔnɔ ɔbazi kɛlɛ ما baa yanɔ لكن وانتم والذي بعثك بالحق لئن دعوت الله فرزقني مالا لأوتين كل ذي حق حقا كي وانتم ولي شو مولي أنا توتو أنا سنيلو أنا سنيكوه ẹwàádìí pèé múri bí mo gu yẹn mu ọmọ wa pèsè ẹzọ fọlọfọlọ náà sẹ ẹ hàn lọ́tù ntòmùrí èyí lọ́n ntòmùrí wà dé pè mórí kọ́mùrí ọ̀mí ìzé rẹ̀ bàtí sábàbà ọ̀nyà tẹ̀mí iná tẹ̀mí kò yára wọ́n yìí gbé mórí yìí lọ́sẹ̀ àlùbáríkà tọ̀ dáa jáde wọn dáa rúrú dọ́rùn rúrú létí bí káyé ɛsi madina no kua yi ɔkoko dɔwara ɛfu batɛmɛkɛ nɔnyi ɛbaakome wɔ nɔnyi awo mi ne gure mi dogu ami bi madina ɔkoko dɔwara lɔtutu no mi lɔkubu anamɔ mi kamɛ hɛ wɔ madina. na ni ẹ̀wọ̀n ààrẹ ẹ̀wọ̀n ààrẹ ẹ̀sìn màdínà ọkùnrin. ogun ẹni màá rata kẹ́nẹ̀ bákìsàlẹ̀ ẹ̀rọ kẹ́nẹ̀ ọkùnkọ́ àbọ̀ ọkọ ẹni jẹ̀mánu àyílá hama hamamatu masjid ayọ̀ mi ẹ̀rí ni mẹ́mẹ́sì ọmọ àti ni ìjọba náà ayé rata otufanya de ki juma tena kwa wako ile mtu mwenye otufanya ti juma taiko na banzaje ẹmọ ọrọ ìjọba ní ìjọ ẹfẹ yẹn tó mọdé sàlásàlám ká yìí hófmin amuwaale yẹn sọba kata ntutọ èrò ọm òtútù kéjì nìyẹn símù lùgbẹ́ni mi amáyé zakat bí wọ́n sì ní wọn wàá tọ́wọ́ àtàkà ìfọwọ́n bàbá Muhammad sallam ọwọ́ tọ́sí ẹ̀yìn náà kọ̀ọ̀bá náà ọ̀ọ́dún zaka tó kó wọ́n yìí dɔɔ naa ɔtɔpi saalaba naa daanya mɛsa ɔno ntumi lɛ hewa arɔdun sami ọmọ nítọ́pẹ́ ní náà dáwọ́ dáwọ́ àzàká àtẹ̀lẹ́rẹ́ amadolobetu ló ń tó múrí èwù sí ifá alábà ifá alábà ọlọ́ọ̀rẹ́ mèrè bàbá tó múrí ọ̀rẹ́ kàkà yáwó ìhàfà alábà èdè ìwù sí alábà lọ́sàn-án ní ìnà àkẹ́lùgbé lọ eré ànúmọ̀nà lọ́rẹ́ kẹyàwó ìhàfà alábà ɔsɔni mi rɛyi hadisi nana alimami kutubi mbɔta omi nenu ka hadisi mashko hadisi ni yɛ ɔkɔpla dɔn tó mɛri wàtò kana bí zaka ata mi mu ɛni ɛna ɛwɔn tó mɛri tó ìdí ti di sálábà dákì sálábà ká. ما هذه إلا أخت الجزية أكيد سوسن جاء أكيد يأكل أطفال كيري أبيكما أصلا وانيرا وانيرا كيري يأكل وانا من هذا زكاة وانا دا جوا سمعت عن دوا ولا ما بيتوني أنا أبي سمعت من هذا أنا الإمام القرطبي كحديث من القرطبي ama sɛyi koto ini dilal kɔkɔra ɔno ɔna ba ba no bɛ n'ɔkari ni o bɛ akɔ akakɔ ɔno n'ɔkɔ n'ɔnya wiɛ tɛ ni adi sɔrɔ ní o sì lè lè yin ana sì lè adi sɔrɔ rɛ lɔfɛ fún mi. ɔkè nà ɛnɛ nà ɛnà bí zaka tɔlɔ nà wɔdà bí ɛsɛ mɛta bí ɛwà ni ma bi tɔ. ini ọ̀nà rọ́sẹ̀ ló ń tó mórí káyé wa kèntì dẹ́ ẹ̀dẹ́ zakata ni rẹ̀ arọ́jọ sọ̀rí dákọ̀ kàní ẹni ehun ní ràkúmá ẹni ehun náà rọ́sẹ̀ ọ̀tọ̀ yẹ wa nínú àkáyọ̀ kéwù àbí ọ̀n tó mórí mèsì yẹn nìyọ̀ ni ọ̀sọ̀ lórí ehun ní zakama wọ̀ káwáyé kẹ́wọ̀ sẹ́nu akẹ́yà dọ̀wọ̀ ke ye aya no hinyi to ke ko so no ne senye zakata yes sir there yes matter there are many to salaba ìfọlọ́ bàkà tẹ́kàǹbámú ka àfún níbẹ̀ ìfọ́ àjẹwò níbí à ń tẹ́kàǹbá máa ń tó múlí kyerẹ́ wa bẹ́ẹ̀ náà wọ́n tó múlí ọ̀kyerẹ́ òmí yọ̀ọ́ lò ọ̀ yẹ lọ́mọ mi wíìtì na kakaba tẹ sẹ gbé paaka ọrẹ ara kyẹ àmọ ọnyẹ wọn náà ama akyẹrẹ sáyọ de dictator daaka daakyẹrẹ yọ àwọn akyẹrẹ yọ dẹ ẹ de ma rẹ kaa yọ sẹni kyẹrẹ omi dọ confam nkàmọ mẹbi. Oṣooṣi.

ntomri ɔ ayɔ tɛn naa nɔɔma taa yɔ taw ne ne kɛnyɛ sɛ ayi zaka ɛne islam mɛkɛs na ɛfɛ nam ɛyɛ pooro jogaari yi meika ɔma ma para wo na kasahiba sɛ ɛwɛ kukure ti na ɔtɛ wa mu ɔtɛ na ɔna koko bi a ne mu wekuro nti omori ti lɔtawo ɛna ɔkuro tɛ nene mu ɛnana kaayɔ tɛ nene kɛnsa yi bɛ kaa lɔtun tó omori ni. ne mi pàtàkì dé balẹ̀ mi ni tó tó omori ɛ àwọn tó tó omori kẹ́ ndó tó omori àká yà wá ká yà wá yà fà á lába very wisa lába ɛ ɛ yin sɛ kàá ɛ ɛ yin sɛ ɛ mɛ ɛ kótó tó omori dɔ ma ni nìyẹn wa ɛbɛni rusa baba ɔma ni nenye wa dɔntɔ mori maduwa yɛ ɔmɔrɔ sam anasi nehu ini irankuma dɔsi mi zaka baba nye ka ene nkenu bi dɔntɔ mori ere yi nɛmɛ ya. صلوات ربي وسلام عليه جاء كلمة يا نبي محمد صلى donto mu dom madu ayo ana se wa nkomo no nye zaka be kana zo da ku ana nevu ozo to in islam te isa akawa me ebebe inira zakat ono muri ma ba do wa ala shole ozo we wa kuma to ato ozo we ozo ma to ato islam o shole tita ina ngosona ewuri mọ mama ewuri misala o ayi la yọrọ aka yọ wọn yẹn n'ẹkọ ẹhẹ ale yẹn nọnù ọbẹ náà ọsẹ mẹtọ atọ mbẹsi yẹn wọlé mpọlọ ẹyẹ ọsẹ tuntun wọlé yìí ọlọ́run náà ni aka anyi náà ń dà ọ sálábàámà ìzọ ọmọ yìí mi jáyọ̀ náà nìyẹn tẹ́ ìjẹsẹ alábà máa ní mẹ dóòmù yìí tẹ ẹyẹ tẹkẹ wọn mímú man àádọ lọ lẹyìn ata ní nzọkìlì lọmọ sọdọ ọmọ wọn lè fún un mẹ ní sọọlì ọmọ yìí ká nyini munafiki ni man àádọ lọ anamọ katitere ọmọ yìí lẹyìn ata ní nfọdùlẹ yìí àmà sírika ó nìzẹyẹ ni wọn ò nù bànyẹn lọ́mà sọ́dọ̀kan ẹni bá mi sọ́dọ̀ka ẹni bá mi zaka ẹni bá mi bèrè kóró wọ́n lè mẹ́ kó náà nùnà lọ́dọ̀ sọ́ọ̀rọ̀. bẹ́ẹ̀ni rẹ̀ iná ọ̀nà mi gbẹ̀ tẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni iná fọ̀ nìsa. dọ́n mo rí chai ló ń yẹ tẹ̀lé dọ́n tó mo rí dọ́ka ayọ̀ mọ́ náà. ayọ̀ ní o tiẹ̀ tẹ̀ anyanwó nyẹ́ wọn náà yìí tó mo rí ẹ̀ bɔbɔ tɔpi sálaba náà náà ká yẹ sálaba ká nyɛ awura omuli yɛ ni kyɛ yɛ hɛtɛ nira hɔ omuli yɛ ni kyɛ yɛ hɛtɛ nira yɛ hɔ an an an de sálaba koko pɛtɛ bɔsi kata ŋun wa ba yɛ ntomori o se wo to ntomori ntomori ka omori kasi mi dɔn. omori oyi oyi zakata ọkasi mi dɔw daka báki fún alaba yẹn wọn ebe ẹbẹ kiri ihe wọn ihe so n'otu kéere ọkọrọ wọn ta nwata náà nọ omori soso wọn kọ nọ ọmọ ndẹrẹ akpa wọn náà wéyí wọn sì mú kọrọ bisa ala ba dɔsi zakata nɔnɔ ene to abu bakr ni siddiq radiyallahu anhu baa kaa abu bakr kaa ɛwɔ ayɛ udi ani mu ntomu ni afɛ wɔrɛ yɛ ɔne mɛmɛrata inu bi ansɔɔri ni ani madina na ne kazo kumu kumu ɔne ni ne ɛwɔ adi zakata nɔnɔ oh, oh, ɔn wɔn ba na wọ́n kàn sí dé dọ́kà ọmọ yẹn kó tó múlẹ̀ ọ̀rẹ́ wà dé dàkà hàn wá ọ̀nà mẹ̀mẹ̀ nyọ́ bẹ́ẹ̀ ọmọ yẹn sọ kó tó múlẹ̀ zaka àtà ọ̀rẹ́ wà dọ̀ ọ̀nà mẹ̀mẹ̀ nyọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo bàkà yìí yóò kí ni o yóò lọ bàkà yìí bẹ́ẹ̀ lọ́sẹ̀ ṣẹ̀ bí ọmọ àgbẹ̀rẹ̀ sẹ́kẹ̀ láfa yọ̀ọ́ sẹ́ zaka àtà mi tó ọmọ alifarok. رضي الله عنه لقد دي زكاة دي عمر كان انتو مليون وحدة أو بكر على وحدة أنا نجاو داو أنا على دام دون لي يوجي عمر ما يشهد دي عثمان رضي الله عنه دون رسول أبدي دون زكاة من عثمان sayina ɔkuman kaa ɔntɔn yi ɔrɛ wa dɛw ɔbɛkɛ ɔrɛ wa dɛw ɔmɔ ɔrɛ wa dɛw awɔ na aba abɔ eyi ɔmɔ bi dɛw kaka dɔw ni yɛ ɔtí de wɔn disa anaba su dɔsɛ tɛtɛ ɛnum ɔfuman sɔtɔ ntɔmɔri tiɲɛ sinɛ tɔmɔ ntɔmɔri. الإمام القرطبي رحمة الله عليه من ما كان كان ثعلب ما كان أوكي بدري أنصاري أكو إمام نقول أكو باتر ọ̀nà àgbàkọ̀rẹ̀ kó bàtà bí ẹ̀ka ní madina ọ̀nà tó mọ̀rí màmá ka kò mọ̀rí ka ọ̀nà rẹ̀ jẹ́ ilé abẹ́nana kọ̀rẹ̀ kó bàtà rẹ̀ yọ̀nà eléyìí wei ɛkoko mɛya ɔna mɛ kɔmɔ nisɔn lɛ kɛyi batiri yi ɔfa sɔtɔtɔ mi dɔw aka ni ka dɔw mori mi de nua atonto mori ka ɔnyi iman esi esi alimami kɔtɔmi ɔna katini tafsira ni dɔka fama ruhi anihu ghayru sahi okini kɔnɔ ma dɔbɛ ina paman kɔn b'a fɛ yan. dama aname woke ɔno ame research edzi wɔ ha kare tɔ so research a anyi zo no a resire yi yɛtɛ ɛfɔ wa mi just bu yɔ dɔso ma nkɔ ne ya ɔbɔ nɔ nn abu am umar dɔka la ala kɔnu man qaal man qaala fi fa'alaba annahu maani o zakat alladhi nazala fihi al-aya gayr sahih ɔkɔ fo hɔ. ọlọ́nà dọ̀rọ̀ ẹgbẹ́ ẹni rẹ̀ ifá lọ́ba ka ọ̀nà oyin zaka kọ́ ọ̀nà oyin zaka kí ni rẹ̀ ẹ̀ na ayọ̀ ní tiẹ̀ tẹ̀ ọ̀zọ̀ wọ́ di ìsọdọ̀wọ́ àgọ́dọ̀ ọ̀làáfíà ọ̀zọ̀ wọ́ fọ́tún tó wí. Ibi wa alaka ni almufasirun, ọ̀nkẹ́ di hadith ọ̀nà wetin hadini tafsir rẹ̀ ni, ebe bẹ̀ sáyé kótó. رحمة الله عليه في ظلال القرآن سوسوما دي سو كاتلوان أنا أقول لك مليون أن تفسير أنا دو يونيك very very unique ويلي دي تفسير هنا ني أو دي تفسير ابن كثير أو دي قرطبي أو دي طبري أو دي تفسير روح المعاني على لوسي ما كابون انا علي انا بي التفاسير المتنوعة المتعددة وما يكي تفسير سيد كتو إلي نيوبي نابان إلي نيوبي ني ما أدرسي سوشيال إيجيسي إلي تفسير ما شو جي حاكمية الله وحده ọmọ ẹmẹ yíká yẹ dẹ wà bá wíṣẹ wọn mùsùlùmí wọn bó kẹkẹ mùsùlùmí mi wọn abẹ́dọ̀ nyẹ ọtẹ nka òmùrí ọ̀nyára kẹmẹ ọ̀họ́ kọ́dá amárẹ̀wọ̀ kẹsọ́dà ló kọ́rọ̀ ẹ̀yọ̀ bẹ sá. ìjọ ni ẹ̀kọ́ adé hadith ọ̀rọ̀ bẹ dọ́ka iná ahadith bọ́ kàá nílé wò ánkì máa ṣe ọbẹ̀ sọ̀rọ̀ ánkì máa ṣe ọbẹ̀ sọ̀rọ̀ àbọ̀ bẹ̀ kàá nílé wò. Stop your trouble. Ah, Al-Qurtubi ana kake badiriyun ansoriyun ọbẹ̀. Yesu kake ẹ̀ bàbá ọbẹ̀. Àmọ́ ah, yín ọ̀nà ọ̀rọ̀ nyara ẹ̀ nẹ́tí ní sọ̀rọ̀. ahịa alidin ibrahim hashish أيوة نوع معناه تحذير الداعية من القصص الواهية بني رقم ومعني بترقيم دولي ومعني ناشونال نمبر ونجي وصية أنا سيقولون تحت إشراف الحكومة إذا مصر أنا إلينا dɔbɔ a yɛ sɔrɔ ka yɛ mɛhɛ ɛyɛ yaba omuwa nɔ oisi hini dɔbi misra ne oisi hini wa yi nɛ awo kijabi misra ɛnyɔmɛ nɛ ne si hini nɛ tu a sheikh abdulhamid kishk ɛhɛ ɛyɛ bɛ wɔ jɛnyɛ ne zaa ti nɛ wa dɔw yɛ nɛ wa sɔmɛ ɛni an kɛmɛ ti sɛyi kutub ti nɛ wa. ɛmɛ ɔmɛzewe yi yɔnɔmɛ sukɛ asɔ naawo bi amɛwa n'asi tɛwa sɛyi kutu maka wani anami tafsiri fi di lɔri kur'a ɔnara mi ma'alim fitari milestone ɛna ɛfɔ jinji bɔdas naawo ɛnɛ yɛrɛ lɔtɔ tó o of course milestone ɔnɔ wèérí ìdáhùn wàá kà ìwòkó mórí àmà àṣẹ náà kẹ ìjọ ọmọ ata ọkà dúró eyín ní kọrọ ní ìnà náà nínú ló mọ kálẹ yẹn wọn kà ṣe ké mùsùlùmí wù. bẹẹ yàgò máa ń sọ nínú ìjọ bí ìjì tó wọn iṣẹ wà wọn ni wọn ò pọn lọsùn tó mi. iṣẹ wà wọn máa hàn gánà wọn náà ọbẹ mọ náà bí yahudi nìní dẹka ìjọ bí mísírà káyé ɛni sɛ kutu kɛnɛ wo nyere amɔ ɛwɔ nini kɛ pere so ama ɔrɛ pere so ipani ɔba abɛnɛ bɛ yi ata bibi la mɛ wɔ ha yahudi ni ɛyɛ pere so nim bɛ ɛɛ yɛ ni bi yɛ pere so ma yɛ pere so ma yɛ wa ɔrɛ sɛŋ ne na wa ama mɛ ke muhammad kutu bɔ ɔnyara ozuhu eti ne sɔrɔ la ɛti ɛti ɛti sawudi ni wa kɔ bẹ́ẹ̀ kì sàwùjọ ọ̀dọ́ ọ̀rọ̀ ìwé yín wọ̀ wọ́ bẹ́ẹ̀ kì sàwùjọ ọ̀rọ̀ kẹrán. ẹ bá ní sàwùjọ yìí mẹ́yọ̀ ẹni rí tó ń gbówó yẹ. muhammed kutu bọ́mọ iná ajé ẹ ti kọ́tàrà ọkọ̀ ya ẹ ti kọ́tà ọkọ̀ ya ọ̀nyẹ́rẹ́sẹ̀ yìí kutu bọ́ọ̀lù ne kae dɔm ne sɔkara ebiri yi kutu ɛwɔ e, na ɔwɔ abɛn ne ha ɔfɔ anya nkata ti egypt ne. <laughs> Ah, ali anamdi ibrahim hashish hashish ayé ọ̀rọ̀ náà sí hashish ọ̀nà ọ̀kọ́ ayé fún padà yo. dáa sọ poison náà nìyọ wa. Stop to me buka na ọma anyị arrakam dauli national number ebe ka ka ọ dị ka ọ chere uwe nọ na under the supervision of egyptian government stọọtụ ntọgbọ yi ìjọ náà nà ẹyẹ yìí buka nọ الحذير الدائية من القصة الواهنة الواهية ده كاي الشيخ عبد الحميد كيشكي كان أصل أصل مبوك ولا أبيسا توبا هيزو كيسوس أول كيسوس أنا الشيخ عبد الحميد كيش أنا أصل ليني مواعيد ورفقة بان أنا توبا هيزو أنا سمع أنا سمع أنا ينكاي كيش ọ̀rí hukumati misra dẹ́jọ́ gbọ́gbọ́ yẹn ń pooro dẹ́jọ́ gbọ́gbọ́ yẹn ń pooro ọ̀rọ̀ wẹ̀ mẹ́ ẹnabọ́ náà yẹ egypt ewu ní omori ọha abẹ́nimẹ̀sẹ̀ yá ìdí èkìjọ bẹ́ẹ̀ ní omi ní tìdí wọn ọ̀sìlọ́tì ọ̀tún omori nìyí. àwọn ẹ̀sán mi lọ́ọ̀dì ká ibrahim. alẹ́ náà wọ́n ibrahim ashish anáwọn ní bẹ́ẹ̀ kìtìsáìsì ka, kishka in particular tonke ń tẹ̀kọ́ kan wọ́n wà bọ́ọ̀ rẹ̀ mi tẹ̀sí ìrú quran káyé àdìsẹ́ nínú náà kúkú ní tẹ̀sí ìrẹ́ nìní ẹ̀yẹ náà wọ́n ṣe é ní nán na kò ṣe ọmọ ẹ̀rọ mi research am bẹ́ẹ̀ máa ní criticize ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ o bẹ́ẹ̀ máa ní criticize ọ̀rọ̀ rẹ̀ nílẹ̀ o ọmọ ẹ̀rọ mi research náà káyì wọn náà bẹ̀ harfin wákìt ọ̀rọ̀ rẹ̀ kẹ́rin harfi kò nyẹ́ra ayọ́ ẹ̀nà òmò ní ìjà yọ̀ ní yẹ̀tẹ̀ ẹ̀ pan àgùkọ mọ̀ríkà wọn mi ní hùm man ahada lọ́ha ànyìn ní mọ̀ríkà ànyìn ní mùnáfi kẹ́nẹ̀ ẹ̀ ẹ̀ sɛbɛn ni research ma ɔma ne ne ka ye ɛyɛ yara ɔba kama ne yɔn ɔba kama ne yɔn kéèmì sáálà bɔ mɔm ɛkɛmɛ ne ɛyɛ wani mɔm sisi kɛlɛ àwọn mi kìtì sáà yi ahyɛ abúlé mi kìtì kìnnà ne ha de ama wa e, e, ka piti kan ama ha tɛ wanya nínú ewu ẹni tí wàá hẹrẹ wàá kẹ bá wà rẹ kọ́ni wàá hàn má. oṣooṣù wò yìí ẹni tí wàá hẹrẹ yẹrẹ ha ẹ ní sílẹ̀ tí wọ́n kẹ́. aban ọwọ́ wa gbéra ní kéṣìkéka ọmọ ní sọ́ọ̀sì bíi dáàbọ̀ bíi wúre ayẹyẹ ní sátánà ọmọ mẹ iye kàkà ọ̀nyẹ pọ́ìntì ahẹ́yẹ ama ali ɔkari oh, a oh, nyara ɔki oh, kalimata hakin ori da bi halbaati ɔba akari yi wɔ ɛbama yi ama bi gudi bi ɔkɔrɔ sumen ɛwɔ eh, yɛ ɔkɔrɔ sumen tɔso tó wuli ama abɔmɔ yi yɛ ɛnyɛ eh, ɔmɛ nyɛ ɔyɛ pooro ɛnyɛ eh, ozi excellent mama zan ɛnyɛ ozi the experience mama zan ɛnyɛ ozi zoza mama zan ɛnyɛ ozi yàrá mɛ mama zan ɛnna yɛ e, bá nyi zo a yà nyi lu koo. anyịza ụra anyị nyi oyihe nche omuri ọnyara kene ọgwụta izu anyị oyi na nza anyị ihu ihe na nza experience na nza anyị anyị ọnụ si bụ ọza ọnụ ntụ omori ọjiri iná sọrọ onye tó ṣe ẹ̀rọ àmọ́ onye iná sọrọ yà onye tó sì kò nyẹ́ra ọmọ àrídì kútúṣe ọ̀bìrà ebèbè ọ̀rọ̀ nye ẹ̀kláṣ ọ̀nyí zẹ̀yà ìnsàn òmùrí òjá ẹ̀rẹ́ yìí wọ́n ti ń mi mùtàmí tó sọ̀rọ̀ ẹ̀ ari na wọn bɔ sɛ jɛ nin tse mɛ sɛ sɛ lɔrɔbawa kara yi zana an kimi mi to yi zana sɛwɔri ka irimi irimu wɔ nɔ nɛ wɛɛ yɛ anyɔnsi kɔ hankata yɛ tɛ ko ina kaka ne ko mu yɛ tɛtɛrɛ a hankata da hankata no dɔw ba yɛ ba se irajɔ ma wɛɛ mɛ hɛ b'a wɛn wɛn nan wɔ tuntun mu ni mu ka mama ni. daa ka ìlọsọlọsọ yìí àmà jẹ́wọ́n màá nàfà sọ mi bẹ́rí ilé nkírọ́ kàrẹ́ هذا المؤلف أورد في كتابه هذا قصصا أكثرها إن لم يكن كلها إن لم يكن كلها كلها مما ذكره الشيخ عبد الحميد كشك رحمة الله عليه في مواعظه وخطبه وكان بحث هذا هذا المؤلف مركزا على توهين هذه القصص وقد يكون بعض ما, ما يقول بعض ما يقول ما يقوله حقا ولكن كم كلمة حق أريد بها الباطل ذكر هذا المؤلف قصة ثعلب بن حاطب ووهنها توهينا لا هوادث فيه فيها ولم يستطع أن يذكر لنا ولو كلمة واحدة عن بدلها في من في من نزلت الآية لأن الله تبارك وتعالى أنزلها في بعض المنافقين حقا بقوله ومنهم من أهد الله لئن آتانا من فضله لنا صدقا لم يستطع علي علي بن إبراهيم حشيش أن يبعث لنا من هذا من هذا المنافق الذي آهد الله ولم يوفي بالعهد ولكنه استطاع أن ينقذ المفسرين الذين يبتغون بتفسيرهم وجه الله تعالى وخاصة الدائية الإسلامي الشيخ عبد الحميد الكشك رحمة الله عليه الذي قام بجهد كبير في التبليغ عن الله ورسوله وفي وفي النشر العلمي مما أدى إلى إرشاد كثير من المسلمين في كثير من بقاع الأرض ونحن نعلم أن هناك في مصر من يقوم بالفتوى إرضاء للحكومة لا لوجه الله تعالى وهناك علماء يقومون بالمعارضة بالمعارضة للمخلصين في في خطبهم ومواعظهم الذين يقومون بتوجيه كلمة حق للحاكمين فنحن نسلم فنحن نسلم بالتصحيح السليم من من السموم قل أن يسلم أحد من الخلل مهما كانت مهارته وخبراته وعلمه وذكاؤه فالكمال لله وحده جل في علاه ولكن المجتهد إذا أصاب فله أجران وإذا أخطأ فله أجر واحد فأين بحثك يا ابن إبراهيم هشيش في إرشاد عباد الله بما يزكيهم ويطهر ويطهر قلوبهم فلست في حاجة إلى نقد المصلحين إلى نقد المصلحين نقدا سلبيا يحمل كل علامات الحسد والبغضاء والنفاق والله المستعان وعليه التقلان ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أسأل بالله كم قتل تمر يسلك من التمر bí wọ́n bá dàgbà bí ilé rẹ̀ yá ìsúná yọ yẹ ọmọ sísọrọ history gẹwọ wáyé hezọ wáyé hezọ ẹdí ẹnà wọlé ìgbà ẹnà mọ náà kìrìtìsáwọ náà kọ náà hezọ ọmọ náà kò ní sẹńtúrì àná ẹ ẹ ní sẹńtúrì àná náà ọyà ẹ yà wọn àpò yẹ ti di tìbóró ẹ náà kọ náà hezọ ẹnu màbọ yẹ hezọ bàtìrì yìí náà lè mú. ansɔri yɛ ɔbɛ mu ama eh, alima kɔkɔtu bi anyi ɛdi eh, asoma ba ɔbɛ kɔka yi ɛdi ɔmo ne ba na mɛ riri hafi ba na wòle bata di na adi bata kɔnɔ ɔbɛri du ɛdi ke bi ɔna akoe ɔɔ abi kakɛ ɔ bi ɔ bɛ. ɔkuta yi ɔsɔɔbe dzodoyi kaa ɛnɔ bɛn ni rɛ yam kɛli e saala bɔnɔ saala ba anabozi haatib dɔka yi he haatib anabozi abobalta ayɔn ne yà bɛ wọn mi wosɔn ama yi mi ribɔ ayi ma asis ɛnyɛ mɔ kai bona ayi nyi asa ni ne kɛnɛ kpakpɔ ba ha kɛnɛ an kɛnɛ naa mi anana mi tɔ bɛri dɛ yà ba afɔ ahadi ẹ eh, wọ́n sẹ̀ bẹ́ẹ̀ kí hadith dọ̀ yìí fọ́sọ̀ mi hadith ọ̀dọ̀ yìí ọ̀sùn kàánù abẹ́rẹ́ mọ̀ ojú òkè náà ẹ̀sẹ̀ ẹ̀yìn akẹ́kẹ̀ ibrahim akẹ́kẹ̀ hadith ibrahim ti hadith anyinwa ọ̀sùn kẹ̀lẹ́ ẹ̀yàn anyi hadith ọ̀nà wọ́n yin sẹ́ni náà dábàá kẹ́kọ̀ọ́ kùnmi hadith ẹ̀ náà ẹ̀yìn ayé ọ̀nà bí mọ̀ ojú òun amábàkà hadisa wọn báyìí bọ́ọ̀ sanyẹ wọn yàn kàná kóòmù hadisa yẹn yẹn lọ ọyí lọ yìí ọyí kùmẹ ọmọ kùmẹ bàmọ jẹ tọsí kàyé iná bàmọ bọ lẹ amẹmẹ dọ gẹrẹ mo bẹ gẹrẹ mo bẹ anyẹ ní ne lè yìí nàmẹ ne bẹ nyà mẹ tọtọ rọ ìbá kó kájú hadisa rọ dọ yìí bọ rọ àyíkú ọmọ ẹni mẹtùnú hadi ọmọ ni tẹkisiti hadisa wọn ta hadisa wọn wọn ta dáa nyi ọtí rẹ yẹn.

ọdún náà máa rí sọ ọ̀dẹ́ tó rè dọ̀ iná ọ̀nà bí àdìsọ ń tòmórí rẹ̀ dá àwọn àgbàdà kí àdìsọ mọ́ bí dọ̀yìn ẹnì kan láàyè àdìsọ mọ́ àlọ́yìn ìdẹ́ni lẹ́yìn náà ẹ̀ lóun eli àhàdìsọ dà ìfẹ́ fífa báyìí àdìsọ mọ́ báyìí ẹ̀ ló ilé gbòòrò àmọ́ sí kílí gbòòrò àfẹ́fà yìí ọ̀tún láti ọ̀tún mọ́ kɔkɔrɔ nɔ ni dɔɔni na nkɛ nɔri ka abɛn na mu kɔrɔ kumukumi eye iyere nɔ ni mɛ ɔyɛ wanyɛ ɔsi sɛfisiri tɔ hɛ ere ɛn eh, ɛna na mu kɔrɔ kumukumi ɛbuo e, mo yi dɛmi tafaasi ra buo mo yi bɛyi kɛ ɛni anyisa ne na ehu anke akɔbari yɔn ɛ eh, ɔyɛ mɔ n'ɔyɛ aha ali ma mo tɔbari bi rɔmɔtɔla yɛ ali ebi awon ɛsɛ yɛ koto bɔ ne akare a ne 19 ama bi contemporary nineteen century báwa ni kí egyptian ẹ̀ tọ́ na anga ɛna na hwɛ ɔmo ne ɔmo na hwɛ ɔmo ne nwa ka a nyi relief ama ika se yɔ esika ahɛrɛ nya ɔrɔ hɔ ɔyɛ ne dɔkɔ ẹ̀yìn ọ̀nẹ́ wà rọ̀ ọ̀nà nínú olórí èrò ntòmúrí ntòmúrí ọ̀rọ̀ ọ̀rọ̀ àbá ká ayọ̀ nìkan kó nàá yíṣu rúkọ́ jẹ́ dòdò bí tọ́. inú ewu ọ̀ṣàn ọ̀ṣàn ọ̀rọ̀ náà mọ̀nyí ọ̀yọ̀ náà wọ̀ náà ká àgbèrè ọ̀ṣàn náà hàn dẹ́kẹ̀ yìí bẹ́ẹ̀ bá rọ̀ ọ̀hún. bẹ́ẹ̀ àwọn hàn èrò bí ẹnyẹnyẹ náà nà ahẹrẹ yẹn náà ntọ́ mu nìyẹn bụ ọ̀rọ̀ yẹn dẹ́nà na wọ́ dẹ́nà hanga hanga ya kan náà lè di ọ̀rọ̀ ẹ̀ wà sí òmòdì ẹ̀ní yóò mòdì yìí àwọ̀ wa yahudi ni ìbí ya ya yẹn wà níbi yìí wà níbi yàrá yìí yɛyɛ ka wɔyɛatuluna nabiyina bɛgɔyɛ hak dɛ yɛagoa nabi dwɛdo ne ɛbɔrɔ yahudi ni aba ne bɛnkate wɔ sɛ hɛ yinaagye laayina allahi alayhi na awa ka ɔkɔre kɛ nne yɛ ne hɛ ɛnɛ bɛdɔ anamani hɔ di the whole world to ransom dɛ ma no kɔ abɛɛ tena nkata múlẹ̀ ọ̀fà yà yìí múlẹ̀ ọ̀fà yà yìí múlẹ̀ ọ̀fà yà yìí. ìsọ̀nù yóò lè ka ọ̀rẹ́ tó alábò ẹ̀rẹ́ tó alábò ọ̀tí ìbámu wọlé abúgbàgbà ayọ̀n ọ̀dọ̀ tó yẹ mọ̀ ọkọ̀ ní èdè lẹ́sìn náà ní ayọ̀ náà fẹ́ fún ẹ̀ ọ̀nà bí pàtàkì ọ̀nà náà kù ẹ̀rọ náà bá ṣe é sí ẹ̀mí ìnẹ̀ẹ́nẹ́sọ́dọ̀ wà wíjọ́ wa gara ha wesikala so do kaye asara ewore ya no enyi so de enyi so ye and ewore enyi so ye ewore ti di yoba ti atu to muri ni yoba ha ya wa ya de kaye ilo ba ya kumikene e ni sira ni wuri ni moro kebo de de me de ti yoba kumikene o te ko ko ba ni ya ni da wọ́n fẹ́ di, dídá lọ́dà anabi yìí sá kọ́ni jaman afẹ́yàmán ẹ̀jẹ̀ àti náà kọ́ ọ̀nyá bẹ́ẹ̀ nyiri zi ní nìtukọ̀ oṣù títẹ̀ bẹ́ẹ̀ náà ká ilé diri ilé diri náà náà kí ilé diri náà ewúri yọ náà anabi yìí sá bọ́ka aa wọ́n yẹn nyiri yọ náà anya náà ọ̀dà vẹ́tẹ́ ẹnumẹ wọn náà ká bí náà diri ilé diri adiri ilé diri sùn tẹ̀ wọ́n. Eh, lọ́nà yìí sọ nǹkan ẹ àmọ́wé èdè anyam anyam ọ̀dà gbọ́tẹ̀. lọ́tọ̀ tó mu yìí mo sì lọ́tọ̀ mọ́ mi. mo yọ ọ̀rọ̀ yà yìí ọ̀rọ̀ yìí ọ̀nà sì bọ̀rọ̀ ẹ̀ ní ọmọdé kakọ̀ náà kóka tẹ̀wọ́n náà ẹ máa tọ́ ọ̀tẹ̀ hẹ̀ kí ló lọ́nà ìdírí ìlú ẹ̀dírí àyìnlẹ́wò ẹ̀dírí ewele ɛwɔ e, koko e, perfect ani ɛwɔ e, nko taa ani nɔ eyi ne wɛ bi yia ɔmu yɛ ɔbɛyɛ lɔsi ne yi ami ama ɔbɛyɛ mo nɔ ɔmu yɛ ɔnɔtɔ yɛ ɛwɔ ɛwɔ nɔ n'evi ina mɛmɛtɔ yi wɔbɛ ɔmu yɛ ɔnɔtɔ kaka fa ama ama nfa kola kuma wa zi no ho. فهو في عيشة راضية وأما من خفت موازنه فأمه هاوية وما أدرك ما هي نار أمري أقول طولا أمكوا إذا نورتا هنا هنا أمري كوا إنها نوارا ونبيه أمامي أيضا إذا إذا ọ mwiko ya ọ̀rọ̀nà ìlànà ìlàta wúni ọ̀hìmọ̀ náà bụ ìlànà ọwọ́ ìlàta wúni ìlànà ah fa umuhu hawiya ahayira mi ọmọdé hawiya mi ọmọdé ọha ọhún mi ọmọdé ọyọ mi lọ́yẹ̀ sí ẹ̀yìn sí ìbára ọmọ rẹ bá yìí jẹ ọmọ ọmọ yìí nìwọlọ irú wa ni nínú ọba ẹni àná gòtá ọsàn nìyẹn amáyé tó ti tó wọn níbi ẹyìn ẹnu kọyìn mi jẹjẹrẹ náà kàkà yìí ẹyìn ní irú wa jẹ mẹwọ irú wa ni nínú ọba bẹẹ ẹyìn jẹ ní àkùnmẹ akaw kaka asakirullah akaw kaka asakirullah ẹ ọ bẹ wẹrẹ jẹ mẹwọ ọmọ yìí nyàmú ọ̀nà àkùkọ ayé ànábìà ànábì nínú ẹ̀tì máa sùn múnà ẹ̀bì náà wákà kó ntọ́ ọmọ sọlọ sọlọ ọmọ yìí màmá káyé yìí lájà anásọ̀rọ̀ lẹ́wọ̀n fati wọ́n ayé tàn náà sàyẹ́ dùkùlùnà fìdí ni láyà fọwọ́ yẹ fasa bèbè àmì àbíkà wọ́stàn fèrò lọ pọ̀yìjẹ́ yìí pọ̀yìjẹ́ yìí lọ́wọ́ ọmọ mùrì ọmọ mùrì mi káyé ntọ́ mùrì ọmọ yìí màá sọ̀ ọmọ mo ti ntọ́ mùrì yìí mùrì ọ̀fà yà yìí mùrì ọ̀fà yà yìí. ومنهم من أعد الله لئن آتانا من فضله لنصدقن ونكونن من الصالحين فلما آتاهم من فضله فعلوا إن وتولوا وهم معرضون فلما آتاهم من فضله إن omori yɛ ɔmɛ ŋɔrɔ yɛ ni wɔn banya ɛni b'a nyɛ daka bɛni bɛ sɔdaka bɛni bɛni mi bɛ tɛrɛ dɛmɔ kati sɛ omori yi dɛ jɔna omori yɛ ɔmɛ ŋɔrɔ n'ayi wa bafe lobi bɛni bɛ sɛ ŋɔ ayisan bɛyi ka bɛ sɛ ŋɔ ayisan ɔkati sɛ lɛmɛ bɛ sɛ ŋɔ jo nye dama ɛni sami mu n'a ti kɛ ɛyɛ lɛmɛ. وتولوا وهم معرضون وتولوا دبعتم دبعتم هو موضوع وهم معرضون وهم معرضون دين tó mori ti zọrọ ọrọ yìí mìíràn yóò mori kẹlẹ ọrọ yìí mọkàtà ọyíṣu kàtẹtẹ dẹ kó mori yìí ọmọ أكثرهم نفاقا ما أكثرهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله بما أخلفوا الله ما وعدوه وبما كانوا يكذبون صدق الله العظيم كل سيد josita wuri sai wani ka aurika anya na nyere isa da ki oyi me ọna ọna nyi ya nyere isa da ki oyi me ide na ani na kaka ni ya ko ọna wura ahịa amerika gozi ọ òkú yaba yọ wà mí yọ mẹtọ wà má. ilé ọ ilé wòkìlì ọ ọba má yà. wòlíì wòlíì ok. sallallahu eh, wakili yakubu eh? eh, yau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 واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا واتقوا الله وقولوا قولا سديدا يصلي لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يقوم يا رب تنقم يا رب تنقم يا رب إذا إذا ما هذا الكلام صحيح ɔyɛba ta ewuro ihu na ama ɛnɛɛsɛ ti mi ɔmo wòli yunjɔ nɔ ɛnɛɛsɛ manika ɔyɛ wòli yɛ ɔmo yɛ bàtà ɛkò sɛnɛ mi ìnyɔra atɛbɛ ìsɔnɛra akɔtɛ lɔri ama ɛdini kame gu sɛnɛ mi ari sɛbɛ ki ɛlɔ sɛbɛ ki wa lọ́rọ̀ ló kà máa. àti ìsọ̀rọ̀ ìbùkọ́ni. àti ìsọ̀rọ̀ ìbùkọ́ni máa ṣe àgbà máa ti dùn yọ láàrin ká ọ̀pọ̀. ọmọ àyìnbọn lẹ́yìn àfẹ́ àmọ́ àbáyọ̀ orí òní ẹ̀bùkún yìí kú àná. sọ̀rọ̀ ìbùkọ́ni ló ń sọ̀rọ̀. inṣàlá amadi ɛkuni ɔyi ni bi na kɔba ni oyi ma tu ne ka ɔdata bi obìnrin mu yi ama ma ɔba o sɔ ma ra abɔfra nana yi ni sadaki bulu sɛba ka tɔn. ويسلم بركته اللهم امين ويسلم بركته امين امين امين ثم امين اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سفة كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارزق كيد من أراد أن يكيلنا عليه وحول المكر من أراد أن يمكر بنا عليه واصرف غلنا من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائلا عليه di àwọn ẹgbẹ́ ọ̀tẹ àmì kìlẹ̀ yìí zakatu fiti wà wà sọ̀tẹ̀ wà nàkó ẹ ẹ lè sí ìwà. أما أمرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه سيفا كجبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبل فلله المكر جميعا يا رب يا من له جميع المكر ارد الكيل من أراد أن يكيلنا عليه وهول المكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أراد بالسوء عائدا عليه ولا يهيك المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها لمن شديد اللهم رحمة فإنك بنا راحم ولا تؤذبنا فأنت علينا قادر اللهم اكتب فيما جر به المقادير انك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول الامر في صحه وعافيه وقوه جسم وقدره بدن وسلامه اعضاء وسعه رزق وزياده علم وايمان يقنا بالصالحين يفعل لما يريد اللهم اجعل اخر كلامنا بقول الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم آمين آمين آمين صلوا على النبي الكريم Thank you.